ẹ̀yin ènìyàn wa a ò máa ní ṣoore ṣe o a ò ní ṣoore dáràn o ẹni tó máa pa wá a ò máa ní gbà síṣẹ́ ẹ̀ gbogbo ẹ̀yin bàbá wa ẹ̀yin ìyá wa ẹlẹ́yinjú àánú ẹni tó máa pa yín ẹ̀ ẹ̀ ò ní gbà síṣẹ́ o. I just hit cutlass on his Juma head when she was sleeping. So the driver now say I should hold her um, her nose so that she will not shout the move. And I searched inside the motor. I saw the gun under driver's seat with tear gas. So I take the gun. It's not that I want to use it for anything, but my aim is to use it to wicked the policeman. That day I went to Adeuti house to go and submit the the meat that I came because she's the one that he used to supply me bullet. So When I reached there, I knock the, her door. She's no, nobody answered me, and I still go to window because with that is uh, me and the lady we are together for more than four years. So the hand open the window, let me drop the gun inside. The now the the burglar now hook the gun, no touch the gun trigger. The gun now fire a ò ní pàdé olórí burúkú a ò ní bá olórí burúkú dòwò pọ̀ ìkúnlẹ̀ àbíyamọ o ẹ ẹ wo bí wọ́n ṣe mú arábìnrin tí wọ́n sì pa arábìnrin yìí ẹ torí wípé wọ́n ní àánú wọ́n gba àwọn èèyàn síṣẹ́ àti dírẹ́bà àti ẹlẹ́ẹ̀kejì tí wọ́n gbà síṣẹ́ ni wọ́n bá gbìmọ̀ pọ̀ ni wọ́n bá pa ìyá yìí o ẹ wo ìlú Àkúrẹ́ ló ti ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ondo Ketra níyà yìí o hey ṣe rí ẹni tó kẹ̀yìn síbi tẹ́ ẹ̀ ń wò yìí a ò tẹ̀ mọ̀ nǹkan tó fà tó yẹ pé àwọn èèyàn bá ti hùwà ibi báyìí ẹ̀ẹ́dẹ̀ máa gbójú wọn pamọ́ kí lẹ̀ ń gbójú wọn pamọ́ fún ẹni bí èèyàn burúkú ẹni tó ṣe yín lóore tó bóyá wọn ní wọn ò ríṣẹ́ ẹni tó ṣe yín lóore tó dá ilé iṣẹ́ sílẹ̀ kẹ́tírà ó wá gbà yín sí àti dírẹ́bà àtẹni tí wọ́n bá wọn dáná àtàwọn tó bá wọn ṣiṣẹ́ ẹ wo èrò burúkú leléyìí tó kó sí wọn lọ́kàn yìí o ni arákùnrin tẹ́ ń wò yìí ó lò ní wọ́n kọ́ gbà síṣẹ́ lẹ́yìn oṣù mẹ́rin wọ́n wá gba dírẹ́bà hmm. ní dírẹ́bà ṣẹ́bọ̀ wípé dírẹ́bà ó máa mọ gbogbo iná náà tu arábìnrin orúkọ arábìnrin tó ní iléeṣẹ́ náà pè ní Ìyábọ̀dé adé ní ìdèbóra hmm. arákùnrin tẹ́ ń wò yìí ó ló jẹ́ Flip Emmanuel nílùú Àkúrẹ́ ló ti ṣẹlẹ̀ o. Ah! Elédùmarè kò ṣàánú fún wa ló bá ní lẹ́yìn oṣù mẹ́rin yẹn o wọ́n wá gba dírẹ́bà o ó ní nílẹ̀ ọjọ́ kan bá mọ́ ni dírẹ́bà wa sọ fóun wípé owó kan fẹ́ wọ inú àkáǹtì màdámù ìyẹn ni madam Ìyábọ̀dé Deborah yìí ó ní owó kan fẹ́ wọ àkáǹtì wọn o wípé kó jẹ́ káwọn gbìmọ̀ pọ̀ káwọn pa wọ́n ṣé ẹ rí èrò burúkú bẹ́ẹ̀ yẹn wípé ọlọ́run mọ́tò ti lọ rí dírẹ́fà mú o bóyá inú ẹrọ̀fọ̀ bóyá inú gọ́tà tàbí ìyá yẹn wo wípé ìyá ń jẹ wọ́n máa wà òun o òun á dẹ̀ máa san owó oṣù fún ẹ ni arákùnrin sọ wípé òun ní rárá o òun ò lè ṣe o òun ò pààyàn rí o ṣé iṣẹ́ ààrẹ ẹni tó kẹ̀yìn síbi tẹ́ ẹ̀ ń wò yìí tó bá sọ ọjọ́ orí ẹ̀ fún yín tí wọ́n dẹ̀ pa ìyá yẹn ọmọ ọdún mẹ́tàdínlógún seventeen years old boy ni wọ́n gbìmọ̀ pọ̀ pẹ̀lú dírẹ́bà ni wọ́n pa madam tó gbà wọ́n síṣẹ́ ẹ wọ ẹ̀yin ènìyàn wa ẹ̀yin tẹ́ ẹ bá ń gbàyàn síṣẹ́ ẹ̀yin tẹ́ ẹ bá nílé iṣẹ́ aládàáni eh, ẹ bá wa pín ètò ìkókọ̀ wọn lára a ò ní kẹ́ má gbàyàn síṣẹ́ o ṣùgbọ́n lórí nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí nínú nàìjíríà ẹ jẹ́ ká kíyè sára o àti wípé àwọn tó bá jẹ́ òṣìṣẹ́ yín mi ò ní kẹ́ máa ṣe dáadáa fún wọn o ṣùgbọ́n ẹ máa jẹ́ kí relationship yẹn nítorí wípé wọ́n fi bí tó ti bá wọn ṣẹ́ sílẹ̀ wọ́n wá wá wọn wá sílé. Si bí gẹ́gẹ́ bí nǹkan tárákùnrin yìí sọ hmm, ló ló wá bá òun o òun wá ní òun ò lè ṣe o ló bá ní ilẹ̀ ọjọ́ kan mọ́ ó ti máa ń sọ fún un sọ mọ́ òun lè ṣe sẹ́ ẹ̀ ó ní àní owó ńlá lélẹ̀ tó fẹ́ wọnú àkáǹtì màdámù yìí kó jẹ́ káwọn pa màdámù kí owó tó fẹ́ wọ ibẹ̀ òun mọ bóun àṣeṣe káwọn àjọpin ó ní òun ò lè ṣe ló wá ní ilẹ̀ ọjọ́ kan mọ́ màdámù wá pé òun òun fẹ́ bá wọn lọ fọṣọ nílé ìyẹn ni arákùnrin yìí bóyá olóbá wọn máa ń ṣe àwọn domestic work àwọn iṣẹ́ kọ̀ọ̀kan nílé ló ní màdámù pé òun o wípé kóun wá bá òun ṣiṣẹ́ nílé kóun wá bá òun fọṣọ ó ní bóun ṣe débẹ̀ kẹ́ ẹ máa wò ó ìyá yẹn ò fìyà jẹ wọ́n o wọ́n náà sọ wípé kóun bọ́ sí kíṣìnì kóun tẹ̀ kọ́kọ́ tẹ̀ bà jẹ ó lóun tẹ̀ bà yẹn jẹ òun yó tọ́ ó ní bóun ṣe jẹun yẹn tán kóun dẹ̀ bẹ́ sí ibi tóun àti máa ṣiṣẹ́ ṣàdédé làwọn kàn déédéé rí dírẹ́bà tó dé ó ní màdámù wá sọ wípé a dírẹ́bà kí ni dírẹ́bà wá ṣe òun ò pe dírẹ́bà òkè kò sí wàhálà bóyá ìwọ àti ẹ̀ náà ẹ̀ jọ ràn òun lọ́wọ́ ó yá ìwọ náà ṣó ti jẹun ó ní rárá ó ní ó yá o wọ̀ náà bọ́ sí kíṣìnì o tẹ̀bàjẹ́ o ìkejì náà ti tẹ̀bàjẹ́ nísìnyí o láì mọ̀ wípé èrò burúkú tí dírẹ́bà ti ní sọ́kàn tó ti sọ fún arákùnrin tẹ́ ń wò yìí yẹn òun ló sì gbé sọ́kàn ó ní bó ṣe bọ́ sí kíṣìnì ó dẹ̀ tẹ̀ bàjẹ́ ó dẹ̀ ti ní lọ́kàn wípé òun máa pa arábìnrin yìí ah ẹ wo eléyìí lágbára o ó lẹ́yìn ìgbà tóun tó tẹ̀ bàjẹ́ tán lọ́dọ̀ wá bá òun ìyá wá sọ wípé òun fẹ́ lọ rẹjú nínú ilé o ìyá ti gbé gbogbo iṣẹ́ tí wọ́n fẹ́ bá òun ṣe ó ti gbé lé ẹnìyí lọ́wọ́ aṣọ tó fẹ́ fọ̀n kankan lónìí ò bá wọlé ìyá bá wá wọlé ìyá lọ ń rẹjú ìyá lọ sùn nínú ilé ni dírẹ́bà wá bá arákùnrin tẹ̀ ń wò yìí ìyẹn ni Emmanuel yìí ló bá sọ wípé nǹkan tóun sọ fún ẹ lọ́jọ́ kìíní àná opportunity ni o kó jẹ́ káwọn ṣe ó ló bá gbé bọ́ọ̀tù kan jáde láìmọ̀ wípé bọ́ọ̀tù tó gbé jáde yẹn ó ti fi oògùn sínú ẹ̀ ló bá gbé fún ọmọkùnrin yìí nìyẹn bá mú nìyẹn ò bá mọ̀ nǹkan tó ń ṣe mọ́ ó lóun wá òun wá yóò ti háì ó ti po nǹkan papọ̀ wá fún kẹ́ ẹ máa wo ibi tí dírẹ́bà yẹn jẹ́ èèyàn burúkú dé o kì í ṣòun fúnra ẹ̀ ló fúnra ẹ̀ pa màdámù o ló bá gbé àdálé arákùnrin yìí lọ́wọ́ ẹ wo ẹ̀yin ènìyàn wa a ò máa ní ṣàgbákò o a ò máa ní rìn lọ́jọ́ tí ebi ń pọ̀ náà a ò ní bá olórí burúkú dòwò pọ̀ o ẹ wo ẹ̀yin ènìyàn wa mi ò ní lè máa sọ gbogbo ẹ̀ tán bákan náà ni àkójọpọ̀ gbogbo ẹ̀ ló wà nínú fọ́nrán yìí torí wọ́n pọ̀ ọwọ́ ba arákùnrin kan náà àwọn tí wọ́n máa ń já fóònù gbà tó jẹ́ pé já gbà àti ọlọ́pàá bó ṣe pa ọlọ́pàá tó kó áńkọ́pù tó kó ìbọn ìbọn yẹn tó bẹ̀rẹ̀ sí lọ fi ń ṣọṣẹ́ ní ìlú Àkúrẹ́ náà ni o òun arákùnrin tẹ́ ń wò yìí ọmọ bíbí ìrùn àkókó ni ìrùn àkókó ní àkókó nípínlẹ̀ Oǹdó ń bẹ̀ yẹn náà wàhálà wàhálà wàhálà wọ́n wá tíráàkì gbogbo àwọn fóònù tó ti gbà àwọn èèyàn tó ti pa nípasẹ̀ àwọn fóònù tí wọ́n tíráàkì yẹn ni wọ́n fi rí eléyìí mú ẹ̀yin tẹ́ ẹ bá ra fóònù àlòkù ẹ kíyèsára gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú nàìjíríà báyìí àwọn èèyàn tó bá ti pa wọ́n gba fóònù wọn wọ́n wá lọ tà á ẹ wo ó kù nìbọn ró ẹ jẹ́ kí àtẹ̀kọ́kọ́ fi ohùn sí ẹ̀yin ènìyàn wa torí ẹni onípọ̀n la ti ń gbọ́ pọ̀n ẹni ọlọ́fà la ti ń gbọ́ mọ́tá torí bí mo ṣe ń sọ yẹn ẹ jẹ́ ká kọ́kọ́ fi ohùn sí kẹ́ ẹ gbọ́ látẹnu wọn ẹ wo ẹ bá wa ṣáná wọlé ẹ gbóhùn sókè nínú ilé àgbòdo yín náà ẹ̀yin ọlọ́pàá ẹ̀yin tẹ́ ẹ ṣe ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú wọn ẹ bá wa gbóhùn sókè. The face of betrayal, who rewarded kindness from his birth with murder. 17-year-old Philip Emmanuel, in company of the driver, Precious, committed a heinous crime that has left many in shock. Philip Emmanuel was employed by Mrs. Adene Iyabode Deborah, who was a caterer in Akure, but instead of gratitude, Philip repaid her kindness by murdering her. According to Philip's confession, the driver, Precious, who was employed less than six months, coerced him into committing the crime because he overheard their boss on a phone call that she's expecting some money. Okay, money. me money. Philip Emmanuel. what brought you here? I killed someone. You killed someone? Yes. What happened? Last month. Last month I killed someone. So I was working with my my madam for four months. So uh, my madam now employ driver, a new driver. So I was working with the woman. So the driver now told me that he heard that money money want to enter my madam's account. Now come and told me that we should kill um, we should keep the my madam. Now said me, I, cannot do that. I've not kissed someone before. But that day, he was laughing. I thought he was joking. So the next day, he now come to my house. He say, Alpha, let us do that. I say, I cannot do that thing. For me, I thought he was joking. Oh. So the next day, the man now called me. I should come to his house to help her to wash some clothes. So I now came there. So after I now wash it, the man now told me to go and make a eba and eat if I'm hungry. So after I eat it finish, so the driver now came, came there. So the woman now saw him, say, what are you doing here? Say that you want to come and help me. She now said okay. Now say you should go and make eba too and eat. After, so the woman now go inside her room. The driver now come and meet me. Now brought out one one bottle. The man say I should drink it. So after I drink it, now told me the same, the same, the same matter. now say we should do that thing. So now brought out cutlass. now say we should go and kill that woman. That time I was very high. I don't even know what I'm doing. now force me. So now going to inside the woman room. now say, he now say that I should kill her, I should kill her, I should kill her. So Mama now told me that I should tell um, the driver, what about you? Go and do it by yourself. And I said no. So he now pushed me. So I just hit cutlass on his Juma head when she was sleeping. So the driver he now say I should hold her um her nose so that she will not shout. So that's what happened. If we were high and that thing happened, what now happened? We ran away after everything. After we do um, we do it, so we now close the gates. I was crying and I said that and I told the driver I've not killed someone before. He now told me that I should not worry, that everything will be alright. So so after we now go to Donny, next said that we should share the money the money now look the money that inside the account e is sixty but me i no know i no know it's jaba that check the money that is in the account he now told me that is sixty that is sixty thousand so he now gave me thirty thirty thousand so i'm now get get home so my mother now saw me now say why am i crying now say that i'm hungry but he no know what happened that day So I, I did not sleep since that. I did not even sleep that night. So in the morning, the driver now called me, say, Alpha, say I should forget everything. Everything will be alright. Four days later, we now hear that the man died. So my friend now called me. I want to go and fetch water that morning. So my friend now saw me. Now told me that the man is dead. I was shocked. So The next day the police now called us to, to come to come and write statement The day that we saw the man, uh, eh, the man last so i now write the statement of my own na me and my friend so now get get to. so the next day they called me they said i should come See that the track phone that me and driver is communicating that my number is there they now say i should the me i will know uh, what happened to that woman that my hand is there they say i should confess if i know anything about the woman death and i start, started talking saying So why did you people kill that woman? That woman did not die before you left. I don't know. I don't know, but the time that you left there, I think she was breathing. How old are you? I'm 17. I'm going to 18 this year. Did you go to school at home? Yes. What I, I'm true. with my. I just did my work this this year. Where? Um, unique. Unique where? At Shag Shagarin Village. Unique. I dropped out at Nalagbaka here, secondary school. So I was in SS2 that time, now drop out and now go to lesson. So I want to do my WAEC. So after that, they now took us to where that we are going to do the the, the exam at Unique um, uh, Primary School in Shagarin Village. Did you do the white Yes. Is the result out Yes, they have told me that my yes is out. Did you see the results? Mm. Yes. Oni Samuel, a night raider known for pilfering phones and laptops from under the cars in the darkness of the night, has been taken into custody. Samuel's alarming method is using a gun to threaten victims. He swore he has never robbed people in their homes. He, however, reels his regrets. My name is Oni Samuel. sir? My name is Oni Samuel. Oni Samuel. What brought you here? Case of stealing. Stealing of what? Laptop, phone, with rifle, and handcuff with key and camera. When did you start here this uh, business? I just started this year, never even reached It never reached five months when I started this year. It's not my happiness to do it. It's not that I'm happy to do this work. Where do you normally operate? In the night. Where? Okiaro. Oh, in Akure here. Yes, sir. So how many places have you I used to go back of prayer center and for a joker. I dey go Ijoka for Okeobere and Oke Okeya. Okay, okay, yeah. That is the only place I know. Is that me? have you killed or do anything? Because with the rape, what are you? Actually, I never kill anybody because I cannot kill person. The gun that they saw for my room, I, I, might, I myself, I told the police that there is something inside my room which is not belong to me. Police didn't touch me when they arrest me for tracking of phone. And I told them, say the phone belong to police officer. And I don't know the police in the process of the operation i saw the gun under driver seat when i opened the motor one under car i search inside the motor my aim is to remove the car tape but when i try my possible best the car tape was not removed and i search inside the motor i saw the gun under driver seat with tear gas So I take the gun. It's not that I want to use it for anything, but my aim is to use it to wicked the policeman. That's why I take the gun. I carry and go home. I keep the gun under my chair. Because even in that process, my aim want to throw away the gun inside bush, but I, I just I change my mind to not do it and I carry and go home. I keep it under my chair. And if I won't go outside, go anywhere, I don't use to touch the gun. I just leave it there. Because I don't know how to operate it. But immediately they arrest me at Okearo when they track the phone that I say give someone. They arrest the person wife. And where the place where they the microwave me they repair my keke They come there to arrest me They take me to area commander obale after the investigation and i confirm everything to them i no lie how I take do everything. I explain everything to them. And the second day, I call my IPO and I explain to them about this gun and the laptop. And I explain everything to them. And they carry me go home and they saw the gun where I kept everything and they take it to area commander Obale. Immediately when the area commander saw everything, she called CP and they moved the case to come to this place. That is why I came here. That's how the case be. When you robbed the man, do you know he was a police officer before you robbed him? I don't know. I don't know. I've done a finish before I see know that the man is a police officer. I don't open. No, now for inside a motor, he parked the motor house in the front of him building. That is why I opened the motor because I can't go person house go do go rob them, but now inside moto i they do my own i no dey even since when i done dey start this one i never carry anybody moto once Now only car Now i dey deal with or if i see money inside moto, i think carry the change if i see condemned phone most of this phone now my own personal phone dey there now the remaining phone my wife phone dey there and the remaining phone way the one with the track and the one the one wey i sef give aboki now condemn phone why see inside motor na me by myself carry am go make engineer wey go do the phone and the one wey get tracking wey get code dey help me flash am that's how the matter of this thing. dem no fly this police van. that police that, no no be police get that new phone wey dey track no be police get that. the person just buy the phone new dem never use am sim never enter am new phone new both the receipt and everything dey inside. Under the car na you just open am sell bá mi sọ ní yorùbá ní ṣùkú lọ́gùn kó lè tẹ̀ ṣe tẹ̀ ṣe nǹkan wọn tó gbé yín wá sí ìlú. mo jalè ni mo hùwà ìdára nǹkan tó gbé débi mi. kì í ṣe pé ìdùnnú mi ni pé mo jẹ́ èèyàn kan tó yẹ pé mo ti kọ́ṣẹ́ nípa rìwáyà mo fi lè sọ pé mo mọ̀ nípa iṣẹ́ wáyárìn díẹ̀ ọ̀rọ̀ pé mo wá bẹ̀rẹ̀ tí ń yọ kátìkù ní kátìkù ní mọ́tò kì í ṣe pé mo déédéé ń yọ gbogbo tó dàbẹ̀ pé nǹkan le tí ò sí iṣẹ́ tó yẹ pé bẹ́ẹ̀ ni pé kí n gba iṣẹ́ lọ́dọ̀ kí n má ti iṣẹ́ dé stage kankan tó gba machine lọ́wọ́ mi padà ó jẹ́ ọ̀rọ̀ yìí long story ni ní nǹkan tó sún mi débi mo ti ṣe kùnrin kì í ṣe nǹkan tí mo lè má máa sọ but nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn kíì tó wà ní ibi ìbà ṣọ́ọ̀bù mẹkáníìkì ló ti kú tí bá ti eléyìí tí bá ti fi sílẹ̀kùn mọ́tò tí ò bá ti ṣe máa fi ibi tó test mọ́tò eléyìí tó bá ti sílẹ̀kùn mọ́tò nù rẹ̀ ni màá wọnú mọ́tò yẹn màá dẹ̀ yọ kátẹ́pù náà eléyìí tí kátẹ́pù bá ti ṣe yọ màá ṣàṣìlú mọ́tò yẹn tó bá jẹ́ owó mo rí màá kó eléyìí tí ìmí wà tó yẹ pé ti bá rí fóònù tí ò dáa tó ti bàjẹ́ màá mú fóònù yẹn màá lọ tún ṣe fún ara mi lówó ara mi màá ta fóònù yẹn bí ọ̀rọ̀ yìí inú mọ́tò tí mo ti rí mo fẹ́ ta laptop yẹn nígbà tí mo rí gbogbo àti mo charge ẹ̀ mo kò gbèdé lẹ́tí mo charge mo rí pé ó ní password wọn ló fi wà lólé mi ò kó dànù mo ṣàgbèsè wọn lébi rẹ̀ nítorí kò wúlò fún mi mọ́ kò ṣeé tà ìdí náà mo filẹ̀ sínú ilé tí ọ̀rọ̀ pé ìbọn kò ṣe ìbọn inú mọ́tò tí mo ti rí ìbọn ní ẹ̀yìn prayer center ní Gísógbá ní Jọ̀ka mi ò mọ̀ ló ní mọ́tò ìgbà tí mo ṣílẹ̀kùn mọ́tò yẹn Honda mo try láti yọ kátẹ́pù ẹ̀ kátẹ́pù ẹ̀ ò yọ mo wá search inú ẹ̀ bóyá kó jẹ́ owó mo rí kí n mú ibẹ̀ mo wá ti rí ìbọn yẹn ní abẹ́ driver seat mo ṣe rí ìbọn yẹn ó pẹ̀lú ó wà ní kéèsì ẹ̀gbá tí màmú jà máa rí pé ìbọn ni pẹ̀lú tear gas mo ṣe mú ìbọn yẹn nìyẹn mo wá mo lọ lé mo lọ kíìpù ẹ̀ bọ̀kí tó délé mo kọ́ máìkì mi kọ́kọ́ bóyá kí n ju ìbọn yẹn dànù wọ́n á wò pé ti bá jù dànù ẹni tó ní ìbọn mo tún pa finally òun ni ò jẹ́ kí Julian mo fi mú lọ nílé tí mo kí ipò ẹ̀ ọjọ́ tó wọ́n àrẹ́sì mi kẹ̀kẹ́ tí mo fi ń ṣiṣẹ́ bàjẹ́ ọ̀gá mi sẹ́ndì ninety thousand sí mi mo lọ ra àwọn nǹkan tó bàjẹ́ lára kẹ̀kẹ́ mo kò lọ sọ́dọ̀ mẹ́kò wọ́n ṣe kẹ̀kẹ́ lọ́wọ́ ni ọlọ́pàá dé ẹni tí mo ta fóònù fún gangan ló wá mú mi bó dẹ̀ ṣe dọ́dọ̀ mi wá sọ mi pé òun bọ̀ pé òun ti béèrè mi bó ṣe lọ kò pé five seconds tó padà wá pẹ̀lú àwọn ọlọ́pàá wọ́n ṣe àrẹ́sì mi nìyẹn pé ìbò ti rí fóònù tí mo ta fún èèyàn wọ́n pè mí sí ọ̀bálẹ̀ police station mo ṣáà sọ bí ọ̀rọ̀ ṣe rí mi ò parọ́ mi sọ ẹ̀ mi ò fún wọn ní wàhálà wípé kì í ṣe mo ní wípé lóòótọ́ kan tí mo sọ fún tí mo ta fóònù fún ni pé mo rà á lọ́wọ́ èèyàn ní forty five thousand pé ẹnì ẹni òun nídìí owó òun mo fi ráàyè ta fún mo dẹ̀ ṣe ta fún mo gbé fún pẹ̀lú pálí àti receipt àti charger gbogbo ẹ̀ mo gbé fún ẹnì yẹn bí ọ̀rọ̀ ń ṣe rí nìyẹn. owó tó wà lórí receipt ẹ̀ tán ra wọ́n rà ní one oh five ẹnìyẹn náà máa san forty thousand ó wá ní òun máa kọ́ san thirty náà pé tóun bá ti gba owó pé òun máa san ten tó kù òun mo fi gbà lọ́wọ́ ẹ̀ ṣọ́ọ̀bù mẹkáníìkì àwọn kọ́kọ́rọ́ mọ́tò tó ń túnṣe lọ́wọ́ òní Samuel ọmọ ìran àkókò. This is a tale of passion and fury. 38-year-old Hunter Joseph Ajegba, who caught his rival in bed with his lover. Fueled by rage and jealousy as he peered through the window with his eyes locking onto the intimate scene, he shot him on the leg before taking to his heels. Speaking on why he committed the crime, the suspect said he was disappointed and angered to see his colleague having sex with his girlfriend. I mistakenly wound person for leg. Mm. Who is that person and uh, what happened? Just tell me. Uh, that day I went to Adeuti house to go and submit the the meat that I came because she's the one that he used to supply me bullet. So, When I reach there, I knock the her door. She's no, nobody answering, me, and I still go to window because with that is uh, me and the lady we are together for more than four years. So the house is I know the house very well. It's where I used to stay after my house. I used to sleep with her. So on my on my when I reached there, I knock her door. She's no nobody answer me. I knock window, nobody answer me, and the the room is dark. So I said, let me. I now open the window. Let me drop the gun inside. The now the the burglar now hook the gun, no touch the gun trigger. The gun now fire and wound the wound person for leg. Is that what the person died? No, nothing done. He even came here this morning. Sir. We, we, were, we are all we are all together since. Who is that person to you, sir? the person is my friend because we do we used to do uh, hunting man man we used to all of us we are doing we used to do hunting meeting together. okay you are a hunter. yeah. from Ikun yeah. and that's where the problem uh, that incident happened. Mm. Uh, orúkọ ilé ẹ̀kọ́ sísá. ẹ ti máa gbọ́ wọn bẹ́ẹ̀ yẹn ẹ jọ níbo ni ayé wa ń lọ báyìí o ọmọ ọdún mẹ́tàdínlógún ó ní òun jẹ́ drop out ní alágbàká ẹni tẹ́ bá mọ iléèwé yẹn alágbàká ó lòun wá lọ ṣe wàhíkì òun ní ṣàgàrí estate nílùú àkúrẹ́ ṣe ni pé ó sọ gbogbo ibi tó òun rìn síbẹ̀ yẹn ó ní ọdún yìí lòun ṣe wàhíkì òun bá pé eighteen years in the next month tàbí ṣe ti rí bẹ́ẹ̀ yẹn ó jẹ́ ọmọ ọdún mẹ́tàdínlógún ni ẹ wo orú iṣẹ́ burúkú ẹ wo orú iṣẹ́ burúkú ẹ wo orú èrò burúkú tó wà nínú dírẹ́bà kẹ wá fi wá wọ̀ wípé ah ilé ayé yìí àwọn èèyàn níkà o àwọn èèyàn níkà o ṣé nítorí sixty thousand ẹ ti mọ̀ wípé irọ́ ni dírẹ́bà pa dírẹ́bà ti gbọ́ nígbà tí màdámù ń sọ̀rọ̀ bóyá pẹ̀lú gbogbo àwọn tó ń gbéṣẹ́ fún wọn iṣẹ́ catering àbí decoration ṣe pé àwọn náà ló máa ń ṣe gbogbo decoration event òun ló ti ní gbogbo èrò yẹn sọ́kàn nípa bó ṣe máa ń gbé màdámù jáde dírẹ́bà ni ó ti gbọ́ gbogbo conversation tí ìyá yẹn máa ń ṣe ó ní owó kan fẹ́ wọlé sínú àkáǹtì ìyá láìpẹ́ iṣẹ́ iṣẹ́ tẹ owó tẹ ẹ̀ ṣiṣẹ́ fún ṣé àwọn èèyàn ti ní rìsífù kọ́ọ̀mọ́ báyìí ṣé rí mo máa ń sọ wípé ọgbọ́n ọlọ́gbọ́n la fi ń ṣọgbọ́n o ẹ̀yin ènìyàn wa ẹ bá wa mú méjì mẹ́ta nínú gbogbo àwọn kan tó ń ṣẹlẹ̀ yìí o ìdí tí mo fi máa mú àwọn fọ́rọ̀ yẹn wá fún wa nìyẹn torí pé ọgbọ́n ọlọ́gbọ́n òun là fi ṣọgbọ́n a ò ní dààmú o a ò ní ràrìn fẹsẹ̀ sí o a ò ní bọ́ ló burúkú dògbò pọ̀ o torí olórí burúkú làwọn eléyìí báyìí tí wọ́n pa ìyá oníyàá ìyá yóò dẹ̀ fìyà jẹ wọ́n ìyá yẹn dá sí wọn ṣé ẹ wá gbọ́ ó ní thirty thousand ẹ torí thirty thousand lọ́tọ́rí gbé àdálẹ́ ẹ lọ́wọ́ ló dẹ̀ ṣá ìyá yẹn ah, eléyìí ga o eléyìí ga kí ni wọ́n fẹ́ sọ ní ayé dà báyìí ṣé ẹ rí kan tó ti sọ ayé àwọn ọ̀dọ́ dà ṣé ẹ rí kan tó sọ ayé wọn dà ṣé ẹ gbọ́ kan tí yẹn náà sọ gbogbo ọ̀rọ̀ tó sọ yẹn báyìí rán ló wà bẹ́ẹ̀ ẹn ìbọn yẹn òun fi tírẹ́tà àwọn ènìyàn ni òun fi ń ṣe ó ti níyọ ọlọ́pàá tẹ́lẹ̀ ti pa báyìí tó gba ìbọn wọn ìbọn yẹn ló wá fi ń ṣọṣẹ́ kiri wọ́n tíráàkì nọ́mbà báwo ni ọlọ́pàá ṣe máa tíráàkì nọ́mbà tí kì bá ṣe pé àwọn èèyàn tó ti pa báwo ni àwọn fámìlì a ṣe gbé ẹ̀sùn lọ bá ọlọ́pàá àbí báwo ni ọlọ́pàá ṣe kọ̀ṣẹ́dé wá bá a tí wọ́n tíráàkì nọ́mbà tí wọ́n fi wá bá a nínú ilé ṣé ẹ ti rí wọn bẹ́ẹ̀ yẹn àìmọye àwọn èèyàn ni wọ́n ti pa tí wọ́n ti gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn eléyìí tó ṣe gbẹ̀yìn báyìí ó ní ẹni tó ń ta ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn fún rìsíìtì tuntun náà ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn ó ní wọ́n rà á ní wọ́n rà five thousand ó wá ta fún ẹnìyẹn ní forty thousand yẹn náà ò ní forty thousand tó fẹ́ san cash ó ná fún òun ní ten thousand oko kù ó fún òun ní thirty thousand oko ten thousand ṣe é rójú ayé lóde ṣe ní pé oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú ìlú yẹn ó nítorí pé òun kọ́ṣẹ́ rí wáyà lòun torí mọ gbogbo àwọn nǹkan wọn yẹn ẹ wá ń pa àwọn ènìyàn ẹ ń gba fóònù wọn ẹ ń gba gbogbo ẹ ṣé ẹ ti rí kan tá à sọ ìbéèrè tí mo wá fẹ́ béèrè lọ́wọ́ àwọn iléeṣẹ́ ọlọ́pàá ni wípé gbogbo nǹkan tí wọ́n ń lò tí wọ́n fi tíráàkì arákùnrin ẹlẹ́ẹ̀kejì yìí ìyẹn ni tí wọ́n sọ pé àwọn jọmọ bíbí ìlú ìrùn àkókò eléyìí tí wọ́n bá ìbọn àtoríṣiríṣi ẹ ti rí gbogbo ìbọn láptọ̀pù nǹkan kan kọ́kọ́rọ́ ọkọ̀ tí wọ́n bá lọ́wọ́ ẹ̀ yìí bí àwọn iléeṣẹ́ ọlọ́pàá bí wọ́n ṣe ṣe iṣẹ́ yẹn tí wọ́n tíráàkì ẹ̀ lọ́wọ́ inú yàrá ẹ̀ ẹ jọ̀ọ́ kí ló dé tí àwọn ọlọ́pàá yìí wọn ò dẹ̀ bá wa máa tíráàkì àwọn agbésùnmọ̀mí bẹ́ẹ̀ ọ̀nà tí wọ́n gbà fi track àwọn arákùnrin yìí ó yẹ kán bá wa fi máa track àwọn agbésùmọ̀mí kán bá wa máa mú wọn náà ìkọ̀kọ̀ iṣẹ́ kọ̀ọ̀kan náà làwọn àti eléyìí ṣe báyìí ta fi ń sọ nìyẹn wípé ìlú tó bá ti ní ètò ààbò ìlú tó bá ti expire ní gbogbo wọ̀nyí ti ń ṣẹlẹ̀ àwọn èèyàn kọ̀ wá yan iṣẹ́ burúkú láàyò báyìí kẹ́wù kan tí wọ́n sọ ayé àwọn ọ̀dọ́ dà baálé ilé kan làwọn eléyìí o ṣé gbọ́ngàn tí kẹta yẹn náà sọ. I now open the window let me drop the gun inside. The, now the the burglary now hook the gun, no touch the gun trigger. The gun now fire. The, now the the burglary now hook the gun, no touch the gun trigger. The gun now fire and wound the wound person for leg. ẹ ilẹ̀kùn ló yìnbọn ilẹ̀kùn ló kọ́ọ̀kì ẹ̀ oríṣiríṣi ìyẹn sọ wípé òun ká ọ̀rẹ́ òun mọ orí ìyàwó òun ṣe é rójú ayé lóde oríṣiríṣi ló ń ṣẹlẹ̀ nínú ìlú yìí ẹ wọ ẹ̀yin ènìyàn wa pàápàá jùlọ àná ẹ̀yin tẹ́ ń dá iléeṣẹ́ kalẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ní self employment àbí tẹ́ ẹ̀ ń dá iléeṣẹ́ catering ni o tailor ni o gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe poultry lẹ́ ń ṣe ni o àwọn òṣìṣẹ́ ẹ bá wa be careful ẹ bá wa ẹ bá wa be careful ẹ bá wa ṣọ́ra o ṣe onímọ̀tòrí mú fọ́nrán yìí wá fún wa o ká bá a lè kọ́gbọ́n nínú ẹ̀ wípé ibi tí ilé ayé ń lọ báyìí o ọlọ́run nìkan ló yé o àfi kílẹ̀ ìmọ̀lẹ̀ kó gbà wá lọ́wọ́ gbogbo àwọn ìwà burúkú wọ̀nyí o a ò ní dààmú o a ò ní rànrin fẹsẹ̀ sí o a ò ní bá olórí burúkú dòwò pọ̀ o ẹni tó máa pa wá a ò ní gbà síṣẹ́ o torí ìyá yẹn báyìí ṣe bẹ́ẹ̀ ti rí ẹni tí wọ́n gbà síṣẹ́ tí wọ́n ò ṣẹ̀ wọ́n tí wọ́n ò rò wọ́n ẹ wá wo nǹkan tí wọ́n ṣe fún wọn torí wípé dírẹ́bà náà ń gbọ́ wípé owó kan fẹ́ wọnú àkáǹtì ṣe rí pé ẹni tó gbé àdálé lọ́wọ́ báyìí ó ti parọ́ fún ó ní sixty thousand ló wà nínú àkáǹtì ṣé nítorí sixty thousand tó gbọ́ látọrí ní pé kí ẹlẹ́ẹ̀kejì jẹ́ káwọn jọ pa ìyá oníyá ẹ mọ̀ wípé irọ́ ló wà ńbẹ̀ ó wá fún arákùnrin ní ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n thirty thousand ah eléyìí ó pọ̀ ó pọ̀ o a ò ní dààmú o àràkọ́ tá à ń sọ nìyẹn àní ìlú yẹn ti tán oríṣiríṣi báyìí ló ń ṣẹlẹ̀ wọ́n ń pa àwọn èèyàn lójoojúmọ́ ni ọ̀tọ̀ làwọn tó ń gé orí ọ̀tọ̀ ni ti fúlàní ọ̀tọ̀ ni wá ní tara ara wa ẹ́ àwọn èèyàn gbọ́n ti gbàyàn síṣẹ́ mọ́ ẹ jọ̀ọ́ àwọn tẹ́ ẹ bá gbà síṣẹ́ ẹ má fún wọn ní that chance pé kó wá bá yín nílé hmm, ẹ jẹ́ kó mọ níbi iṣẹ́ àti ibi iṣẹ́ gan èwo gan ló tẹ̀ èwo gan ló tẹ̀ séèfù àìmọye ẹlòmíì tó yẹ pé ibi iṣẹ́ ẹ̀ ni wọ́n ti pa àbí kọ́lọ́run ṣáà máa ṣàánú fún wa kọ́lọ́run dáàbò rẹ̀ bò wá o ẹyẹ ènìyàn wa ẹ bá wa pín lógúnlógún ẹ pín lọ́gbọ̀nlọ́gbọ̀n ẹ jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí o. Eh? eléyìí ó lágbára ní orí ìkànnì wa náà níbí ni èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show Odùduwà gbè wá o láṣẹ